lúùkù orí keje. nígbà tí jésù parí ọ̀rọ̀ tí ó ń bá àwọn ènìyàn sọ ó wọ inú ìlú kápánámù lọ ọ̀gágun kan ní ẹrú kan tí ó ń ṣàìsàn ó fẹ́rẹ̀ kú ẹrú náà ṣe ọ̀wọ́n fún un nígbà tí ó gbọ́ nípa jésù ó rán àwọn àgbààgbà júù kan sí pé kí wọ́n bá òun bẹ̀ẹ́ kí ó wá wo ẹrú òun sàn nígbà tí wọ́n dé ọ̀dọ̀ jésù wọ́n bẹ̀ẹ́ pé kí ó tètè wọ́n ní. ọ̀gágun náà yẹ ní ẹni tí o lè ṣèyí fún nítorí ó fẹ́ràn orílẹ̀-èdè wa òun fúnra rẹ̀ ni ó kọ́ ilé ìpàdé fún wa. jésù bá ń bá wọn lọ ṣùgbọ́n nígbà tí ó sì wà ní ọ̀nà jíjìn sí ilé ọ̀gágun náà ọ̀gágun náà rán àwọn ọ̀rẹ́ rẹ̀ sí jésù kí wọ́n sọ pé. alàgbà má ṣe ìyọnu èmi kò yẹ ní ẹni tí ì bá wọ ilé rẹ òun ni kò jẹ́ kí èmi fúnra mi wá sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n sọ gbólóhùn kan ara ọmọ ọ̀dọ̀ mi yóò sì dá nítorí èmi náà jẹ́ ẹni tí ó wà lábẹ́ àṣẹ mo ní àwọn ọmọ ogun lábẹ́ mi bí mo bá sọ fún ọ̀kan pé lọ yóò lọ ni bí mo bá sì sọ fún òmíràn pé wá yóò wá ni bí mo bá sọ fún ẹrú mi pé ṣe èyí yóò ṣe é ni. nígbà tí jésù gbọ́ ọ̀rọ̀ yìí ẹnu yà á ó bá yí padà sí àwọn ènìyàn tí ó ń tẹ̀lé e ó ní. mo ń sọ fún yín n kò rí irú ìgbàgbọ́ báyìí ní Ísírẹ́lì pàápàá. nígbà tí àwọn tí ọ̀gágun rán padà dé ilé wọ́n rí ẹrú náà tí ara rẹ̀ ti dá. láìpẹ́ lẹ́yìn èyí Jésù lọ sí ìlú kan tí ń jẹ́ Náínì àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ ènìyàn ń bá a lọ nígbà tí wọ́n súnmọ́ ẹnu odi ìlú náà wọ́n rí òkú ọmọ kan tí wọ́n ń gbé jáde ọmọ yìí nìkan náà ni ìyá rẹ̀ bí opó sì ni ìyá náà ọ̀pọ̀ àwọn ènìyàn láti inú ìlú náà wà pẹ̀lú obìnrin náà nígbà tí olúwa rí obìnrin náà àánú rẹ̀ ṣe ó sọ fún un pé. má sunkún mọ́. ni ó bá lọ ó fi ọwọ́ kan pósí àwọn tí wọ́n gbé pósí bá dúró ó bá sọ pé. ọ̀dọ́mọkùnrin mo sọ fún ọ dìde. ọ̀dọ́mọkùnrin tí ó ti kú yìí bá dìde jókòó ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ jésù bá fà á lé ìyá rẹ̀ lọ́wọ́ ẹ̀rù bá gbogbo ènìyàn wọ́n fi ògo fún ọlọ́run wọ́n ní. wòlíì ńlá ti dìde ní àárín wa ọlọ́run ti bójú wo àwọn ènìyàn rẹ̀. ìròyìn ohun tí ó ṣe yìí tàn ká gbogbo judea àti gbogbo agbègbè ibẹ̀ àwọn ọmọ ẹ̀yìn johannu ròyìn gbogbo nǹkan wọ̀nyí fún un johannu bá pe méjì nínú wọn ó rán wọn sí olúwa láti bi í pé. ṣé ìwọ ni ẹni tí ń bọ̀ ni tàbí kí a máa retí ẹlòmíràn. nígbà tí àwọn ọkùnrin náà dé ọ̀dọ̀ jésù wọ́n ní. jòhánù onítẹ̀bọmi ni ó rán wa sí ọ láti bi ọ pé ṣé ìwọ ni ẹni tí ń bọ̀ ni tàbí kí a máa retí ẹlòmíràn. ní àkókò náà jésù ń wo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sàn nínú àìsàn àti àrùn ó ń lé àwọn ẹ̀mí èṣù jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́jú ni ó jẹ́ kí wọ́n ríran ó bá dá wọn lóhùn pé ẹ lọ sọ ohun tí ẹ rí àti ohun tí ẹ gbọ́ fún Jòhánù àwọn afọ́jú ń ríran àwọn arọ ń rìn ara àwọn adẹ́tẹ̀ ń di mímọ́ àwọn adití ń gbọ́ràn à ń jí àwọn òkú dìde à ń wàásù ìyìn rere fún àwọn tálákà ẹni tí kò bá ṣiyèméjì nípa mi ṣe oríire. lẹ́yìn tí àwọn oníṣẹ́ Jòhánù lọ tán Jésù bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ nípa Jòhánù fún àwọn ènìyàn ó ní kí ni ẹ jáde lọ wò ní aṣálẹ̀ igi lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí afẹ́fẹ́ ń tì sọ́tún àti sósì níbí kí ni ẹ jáde lọ wò ọkùnrin tí ó wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ olówó iyebíye níbí bí ẹ bá fẹ́ rí àwọn tí ó wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ olówó iyebíye ẹ lọ sí ààfin ọba àní kí ni ẹ lọ wò wòlíì níbí bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó tilẹ̀ ju wòlíì lọ òun ni a kọ nípa rẹ̀ pé wò ó mo rán oníṣẹ́ mi síwájú rẹ òun ni yóò palẹ̀ mọ́ dè ọ́ mo sọ fún yín pé kò sí ẹnikẹ́ni jákèjádò ayé yìí tí ó ṣe pàtàkì ju Jòhánù lọ síbẹ̀ ẹni tí ó kéré jùlọ nínú ìjọba ọ̀run ṣe pàtàkì jù ú lọ. nígbà tí gbogbo àwọn ènìyàn gbọ́ tí ó fi mọ́ àwọn agbowóòde pàápàá wọ́n fi yìn fún Ọlọ́run wọ́n lọ ṣe ìrìbọmi gẹ́gẹ́ bí ètò ìrìbọmi Jòhánù ṣùgbọ́n àwọn Farisí àti àwọn amòfin kọ ìlànà Ọlọ́run fún wọn wọn kò ṣe ìrìbọmi ti Jòhánù Jésù ń bá ọ̀rọ̀ rẹ̀ bọ̀ ó ní. ta ni èmi ìbá fi àwọn ènìyàn òde òní wé ta ni kí á wí pé wọ́n jọ wọ́n jọ àwọn ọmọdé tí wọ́n jókòó ní ọjà àwọn kan ń pe àwọn ẹlẹgbẹ́ wọn pé a lù fún yín ẹ kò jó a sun rárá òkú fún yín ẹ kò sunkún Mm. nítorí Jòhánù onítẹ̀bọmi dé kò jẹ kò mu ẹ sọ pé ó ní ẹ̀mí èṣù ni ọmọ ènìyàn dé ó ń jẹ ó ń mu ẹni ẹ kò rí ọkùnrin yìí oníjẹkújẹ àti ọ̀mùtí ọ̀rẹ́ àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ síbẹ̀ a mọ̀ pé ọgbọ́n Ọlọ́run tọ̀nà nípa ìṣesí gbogbo àwọn ọmọ rẹ̀. ọ̀kan nínú àwọn Farisí pè Jésù pé kí ó wá bá òun jẹun Jésù bá lọ sí ilé Farisí lọ jẹun obìnrin kan báyìí wà nínú ìlú tí ó gbọ́ pé Jésù ń jẹun ní ilé Farisí ó mú ìgòròrò olóòórùn dídùn lọ́wọ́ ó lọ dúró lẹ́yìn lẹ́bàá ẹsẹ̀ Jésù ó ń sọkún omijé rẹ̀ ń dà sí ẹsẹ̀ Jésù ó bẹ̀rẹ̀ sí fi irun rẹ̀ nù ún ó ń fi ẹnu kan ẹsẹ̀ Jésù ó tún fi òróró kùn ún lẹ́sẹ̀ nígbà tí Farisí tí ó pe Jésù wá ń rí i ó rò nínú ara rẹ̀ pé ìbá jẹ́ pé wòlíì ni ọkùnrin yìí ìbá ti mọ irú ẹni tí obìnrin yìí tí ó ń fọwọ́ kàn án jẹ́ nítorí ẹlẹ́ṣẹ̀ ni. jésù sọ fún un pé. símónì mo fẹ́ bi ọ́ léèrè ọ̀rọ̀ kan. símónì ní olùkọ́ni máa wí. jésù ní. àwọn méjì kan jẹ gbèsè wọ́n yá owó lọ́wọ́ ẹnìkan tí máa yá ènìyàn lówó pẹ̀lú èlé ọ̀kan jẹ́ ní àpò márùn owó fàdákà èkejì jẹ́ ní àádọ́ta owó fàdákà nígbà tí wọn kò rí ọ̀nà àti san gbèsè wọn ẹni tí ó yá wọn lówó bùn wọn ní owó náà nínú àwọn méjèèjì ta ni yóò fẹ́ràn rẹ̀ jù. simoni dáhùn pé ẹni tí ó fún ní owó púpọ̀ ni jésù wá sọ fún un pé. ó ire. jésù bá yí padà sí obìnrin náà ó sọ fún simoni pé. ṣé o rí obìnrin yìí mo wọ ilé rẹ o kò fún mi ní omi kí n fi fọ ẹsẹ̀ ṣùgbọ́n obìnrin yìí fi omijé rẹ̀ fọ ẹsẹ̀ mi ó sì fi irun orí rẹ̀ nù ún o kò fi ìfẹnukonu kí mi ṣùgbọ́n obìnrin yìí kò dẹ́kun láti fi ẹnu kan ẹsẹ̀ mi láti ìgbà tí mo ti wọ ilé o kò fi òróró kùn mí lórí ṣùgbọ́n obìnrin yìí fi òróró olóòórùn dídùn kùn mí lẹ́sẹ̀ nítorí èyí mo sọ fún ọ a dárí ẹ̀ṣẹ̀ tí ó pọ̀ jì í nítorí ó ní ìfẹ́ púpọ̀ ṣùgbọ́n ẹni tí a bá dárí ẹ̀ṣẹ̀ díẹ̀ jì ìfẹ́ díẹ̀ ni yóò ní. ó bá sọ fún obìnrin náà pé. a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. àwọn tí wọ́n jọ ń jẹun bá bẹ̀rẹ̀ sí sọ láàrin ara wọn pé. ta ni eléyìí tí ó ń dárí ẹ̀ṣẹ̀ jì ènìyàn. jésù bá sọ fún obìnrin náà pé. ìgbàgbọ́ rẹ ti gbà ọ́ là máa lọ ní àlàáfíà.